alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah àtúndọ́pẹ́ fọlọ́run ìkẹ́ wa muhammad sallallahu alayhi wa sallam èèyàn ọmọ ya mi mùsùlùmí níbikíbi tá a ti ń gbọ́ mi mo kí ní kíkí ọlá o kíkí ọlá o ní kí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu islam eléyìí tí ẹrú sìn ọba kan láti ìlú ede tí wọ́n so nígbọ̀wọ́ rẹ̀ eléyìí tí ó ba si bá sí etí gbọ̀yìn láti ìkànnì yìí ẹ dákun níta ń bá lọ lánàá òun náà látún tẹ̀síwájú ń òun náà ní wípé àsìkò tá a wà yìí àsìkò kórè ni o fẹ́ni tó bá ṣe tán láti kó èrè dáadáa nù rẹ̀ lọ́lọ́run jẹ̀mí àti yín onye ó jẹ́ ọtẹ o nù rẹ̀ náà ṣùgbọ́n lè pòfo níbi rírí dáadáa tó wà nù ẹ̀ ọlọ́run kọ́mọ́jọ́wọ́ tèmi o àwọn mójútó àwọn nǹkan mójútó nínú oṣù pàápàá mẹ́wàá àgbẹ̀yìn eléyìí tá a jẹ́ oyè wa kó pàtàkì débi wípé nínú alukur'ani gan-an ọlọ́run bọ̀ bàtọ́lá rẹ̀ ga gangan fi búra àti wá ń bá a lọ àti ń bá a bọ̀ àti mẹ́nu báwọn akẹ́kọ̀ọ́ kan nínú àwọn tó yà mójútó nínú mẹ́wàá àgbẹ̀yìn yìí á tẹ̀síwájú lónìí eléyìí tí ó jẹ́ lẹ́kẹta nínú tó yẹ ká sojú kòkòrò rẹ̀ nínú oṣù rọmọbọ́ọ̀nù pàápàá jùlọ mẹ́wàá gbẹ̀yìn oní ṣíṣe ń tàǹpé ní àlẹ́tìkáf àlẹ́tìkáf oníkéèyàn gba mọ́ṣáláṣí lọ kọ́ lọ ṣèjọsìn fọlọ́run bá ń bẹ̀ kó jókòó síbẹ̀ màmá wa aisha radiyallahu anha oníkẹ́ńkánà nàbíyí sallallahu alayhi wa sallam ya'takifu al-ashra al-awakhir min rọmọbọ́ọ̀nù hatta tawaffahu Allah wọn ní ànábì muhammad sallallahu alayhi wa sallam tí mẹ́wàá àgbẹ̀yìn rọmọdọ́nù bá ti dé báyìí máa ń ṣe ẹ̀tìkáfù ni ó sì ṣe bẹ́ẹ̀ títí tó ìjáde láyé ni kò dáwọ́ rẹ̀ dúró rí kódà súnmọ́ àtẹ́kẹ̀fà azuwájúhó min ba'dihi gbàtà nábì tún kú tán àwọn ìyàwó rẹ̀ gan ọ̀jáwọ́ àwọn náà tún ṣe ẹ̀tìkáfù yìí lọ. ẹ dákun lílọ ṣe ẹ̀tìkáfù ní mọ́ṣáláṣí nínú mẹ́wàá àgbẹ̀yìn yìí ara àǹfààní tó wà ń bẹ̀ ni wípé ẹnìkan ò ní lọ ṣe itikaf kí òru lẹ̀ látòlù kọ́dìrì wà bọ́ màá lọ́wọ́ láyé torí pé ó ti lọ fẹ̀mí ara rẹ̀ kalẹ̀ fọlọ́wọn bọba tó láàrẹ̀ ga fún jọ́sìn ó ti lọ fẹ̀mí ara rẹ̀ kalẹ̀ fún àti súnmọ́ lọ́wọ́n bọba tó láàrẹ̀ ga ó ti lọ ṣetán láti lè gbogbo àsìkò rẹ̀ àsìkò táwọn akẹ́ wo bọ́ọ̀lù àsìkò táwọn akẹ́ wo fíìmù àsìkò táwọn akẹ́ wo gbogbo náà dáná dá ó ti lọ fa kalẹ̀ láti fi ṣèjọsìn fọlọ́wọn bọba tó láàrẹ̀ ga ìyẹn náà lọ fà á tó fi jẹ́ ọjọ́ wípé ẹni bá ń ṣe ẹ̀tìkáf bí ìgbà tí èèyàn dàbí àwọn màláìka ni àwọn màláìka ni wọ́n ṣe lọ́hùn wọn kò ní wòwò kú wọn ní rírì kúrì ẹni ọba jókòó ní wọn ṣọlá sínú ní wòwò kú wò kò ní rírì kúrì àwọn màláìka lójú ọjọ́ kí wọn níṣẹ́ mi tí wọ́n máa ń ṣe ju wípé kí wọ́n sáà máa ṣàfọ̀mọ́ fọlọ́wọn ọba lóru lọ́sàn ẹjá gbìyànjú àsìkò yìí ká lọ jókòó sí mọ́ṣáláṣí ní ọ̀nà tí ò ní takòfin táwọn ìjọba tí wọ́n gbé kalẹ̀ kọ́lọ́n wọlá ètò ìbẹ̀rẹ̀ kófìmí àti ń dáadáa. ṣé rí ti káàfù òun ni ìlànà tí ń bẹ ní Islam o sọ ní alukur'an wàlá tó bá ṣe ẹ má sùn máwọn yín nígbà tẹ́ ẹ bá ń ṣe ẹ́ ti káàfù lọ́wọ́ nínú mọ́ṣáláṣí ní tó bá yàtọ̀ sí ká lọ dájókòó síbi kan nínú gbó ọlọ́wọ́n bọ̀ ọ̀ràn o ká lọ dájókòó síbi kan nínú yàrá tó ní kírun ọ̀ràn yàn ọlọ́wọ́n bọ̀ ọ̀ràn o eléyìí táwọn míì máa ń pè ní khalwa ìyẹn ò sí lára islam kò sí lára islam ẹlòmíì lè wá ní ara kò sí á ní sí lára islam ṣé bá anábì náà máa ń jókòó sínú kòtò gògó yìrá ẹ máa ń lọ ọbẹ̀ tí ọlọ́ máa ń ronú ṣé bí khalwa náà lòun náà ń ṣe ìsọkúsọ ni o torí inú kòtò tá ànábì máa ń lọ èmi àti ẹ ò ní jiyàn sí i wíkẹ ànábì sallallahu alaihi wa sallam máa ń lọ ọbẹ síwájú kó tó dà ànábì Ọlọ́run ni o ọdẹ ní kí bẹ́ẹ̀ ni Jibril wá bá a tó ti wá sọ àyà kalẹ̀ fún yín pé iqra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alaqa iqra wa rabbukal akram alladhi allama bil láti jọ tí àyà yìí ti sọ̀kalẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ti jáde kó nu kòtò kò tún padà abẹ mọ. eré tó túmọ̀ sí pé nínú ẹ̀sìn islam ilé ìtọ́lọ̀ ń fi yan náà tọ́lọ̀ wọn bọba tọ́lọ̀ rẹ gá sọ̀kalẹ̀ fún kò sí ní lọ́ọ́ máa jókòó sínú kòtò kan ní lọ́ọ́ máa jókòó sínú igbó kan ní lọ́ọ́ máa fàfàkúfà kan kò sí bẹ́ẹ̀. ẹ̀yẹ ti káàfọ̀ níbẹ̀ nínú ẹ̀sìn islam oníkà lọ mọ́ṣáláṣí èèyàn kírun kó tó kó má kírun yóò kírun ọ nísìnyí máa bá àwẹ̀ rẹ̀ lọ. ẹ dákun nínú nǹkan tó yẹ ká mójútó ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan òun ni ẹ̀ẹ́dìkáàfù ti ṣe oríire tó ṣe pọ̀ òun ní bẹ́ẹ̀ ọlọ́run àbójì ọ̀tẹ̀ wà lọ́wọ́ nínú àwọn nǹkan tó yẹ ká mójútó nínú mẹ́wàá gbẹ̀yìn tó jẹ́ ara ìbáàdà tá a gbọ́dọ̀ mójútó níbi tí Ramadan kù sí òun ni kìrọ́ àtúnkùrán òun ni mímọ̀ mímọ kàlùkùránì ní gbogbo ọgbà ní gbogbo ọgbà tí ẹ mọ̀ kó sọ̀rọ̀ mọ̀dọ́nù gangan fúnra ara rẹ̀ gan ọlọ́ọ̀ni ṣáàrù rọ̀mọ̀dọ́n alladhi unzila fi al-Qur'an ọlọ́ọ̀ni oṣù rọ̀mọ̀dọ́n tó jẹ́ wípé nínú ẹ̀ la sọ al-Qur'ani kalẹ̀ kí ló dé tó jẹ́ nínú ẹ̀ lọ́lọ́run sọ al-Qur'ani kalẹ̀ tí kì í bá ṣe wípé nítorí kò lè jẹ́ pé a kí al-Qur'ani dáadáa nínú rẹ̀ kódà ẹ jẹ́ ń sọ fún èèyàn ọmọ yá mi tẹ́ ń gbọ́ mi kíra tó ti ṣáájú bíi táwọ́rọ́ bíi èjì gbogbo ẹ̀ inú oṣù Ramadan lọ́lọ́run sọ̀kalẹ̀ ṣé wàá rí sí sọ̀kalẹ̀ tàbí Qur'an méjì ni a máa ń kankan ní nùzúlẹ̀ Qur'an jumlatan wahida sí sọ̀kalẹ̀ al-Qur'an ní odidi gbogbo odidi al-Qur'an ó sọ̀kalẹ̀ ṣùgbọ́n nígbà tí ó sọ̀kalẹ̀ lódidi ọlọ́run ó sọ̀kalẹ̀ sáyé lódidi ó sọ̀kalẹ̀ síbi kan tí wọ́n ń pè ní Baytul Izza ilé iyì ilé àpọ́nlé ilé ẹ̀yẹ ilé agbára eléyìí tí ń bẹ nínú sámà ilé ayé ìgbẹ́ lọ́lọ́wọ́n bá sọ alukoraani kalẹ̀ sí lódìdí ṣùgbọ́n sísọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni sísọ̀kalẹ̀ rẹ̀ mufarraqan munajjama oníkà alukoraani sọ̀kalẹ̀ níbàámu sí hawadith àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyé àwọn òfin àwọn nǹkan nǹkan gbogbo wa láàmú yìí pé tá a bá ní alukoraani sọ̀kalẹ̀ nínú sọ̀rọ̀ mọ́bọ́n tó wá sọ̀kalẹ̀ lódìdí síbàámu pé twenty three years alukoraani ti sọ̀kalẹ̀ ìyẹn ni à ń pè ní mọ̀fárọ̀kọ́ mọ̀nà jàmà ṣùgbọ́n eléyìí tí wọ́n sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà eléyìí yẹn òru Laylatul Qadri lọ́rọ̀ ń sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan sí ni ìyẹn lọ́lọ́wọ́n bá gbà lérò tó fi sọ pé inna anzalnahu fi Laylatil Qadri dájúdájú àwa la sọ Al-Qur'ani kalẹ̀ ní òru Laylatul Qadri òun ní sísọ̀kalẹ̀ rẹ̀ lódìdí ṣùgbọ́n nínú àrà tó lọ́wọ́n bá tún wá dá pẹ̀lú Al-Qur'ani wípé nígbà tí bẹ̀rẹ̀ sísọ̀kalẹ̀ rẹ̀ ó wà á bẹ̀rẹ̀ wa muhammad náà sallallahu alaihi wasallam ìkọrọ tá a sọ lẹ́ẹ̀kan tó sọ̀kalẹ̀ nínú oṣù kótó gbọ̀bọ̀ ìrà pẹ̀lú ògo ọlọ́run nínú oṣù rọmọdọ́nù lọ́lọ́run wa bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé rọmọdọ́nù wa sọ̀kalẹ̀ gbogbo rẹ̀ tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ìyẹn sọ̀kalẹ̀ bó ṣe ń sọ̀kalẹ̀ lánàbì ni wọ́n máa kọ́ ọ́lẹ̀ lálùkùránì fi yàtọ̀ sí gbogbo òwe sí gbogbo tíra pátápátá. ṣé wàá lásìkò yìí ẹni tó bá ń wáyọ̀ nú ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ gáńbẹ̀ lásìkò tá a wà yìí nínú sọ̀rọ̀ ọmọ báwọn yìí ara nǹkan tí ó mójútó òun ní kíkà alùkùránì pàápàá jùlọ lóru lọ́sàn-án ní gbogbo ìgbà torí pé àníbà Muhammad gẹ́gẹ́ sallallahu alaihi wa sallam tí rọmọdọ́nù bá ti dé báyìí ni malaika Jibril malako jibril òun ni ọlọ́run máa ń ránṣẹ́ pé kọ́ máa máàlù kùránì wá tí rọmọdọ́ọ̀nù bá ti dé báyìí ẹjọ́ àgbẹ̀ hadith yìí hadith abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní anna jibril alayhi salam jibril kí ọlá ọlọ́run máa bá a كان يلقى النبي صلى الله عليه وآله وسلم في كل ليلة من رمضان دود على عليه أس رمضان نيوى ما النبي صلى الله عليه وسلم فيدارسه القرآن ànábì wa máa ka gbogbo ntọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fún náà alukur'an yóò máa wá kà fún yóò máa bá wa hẹ́dì tẹ̀ ìdínú tí alukur'an yóò fi lé ààyè tí ò sí mistake nínú ẹ̀ tí ò fi sí yí padà síra tí wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n edit lọ́jọ́ ayé ẹni tí wọ́n sọ̀kalẹ̀ fún yín tí ìsára rẹ̀ ò lè wọbẹ̀ láìláì. yàtọ̀ sí gbogbo àwọn tí ìràwọ̀ yòókù táwọn èèyàn ń gbé káàkiri gbogbo ẹ̀yin náà iná lẹ mọ̀ pé fashion oríṣiríṣi ló ní tí ò bára wọn mu tí ò wọn mu àwa mùsùlùmí ọlọ́run ṣoore fún wa púpọ̀ tó bá yẹ pa àmọ́ lóore ni ẹ dákun kíkà alukur'an a gbọ́dọ̀ mójútó nínú mẹ́wàá àgbẹ̀yìn ní pàtàkì jùlọ ẹni tó bá lè parí odidi alukur'an láàrin ọjọ́ mẹ́ta kó mójútó láàrin ọ̀sẹ̀ kẹ́ kó mójútó láàrin ọjọ́ mẹ́rin láàrin ọjọ́ márùn-ún ẹjẹ́ á mójútó dárí wípé ẹnu wọn bá tó kù sí yìí ó lò àyàfi kó rí parí odidi alukur'an kan ó kéré jù ẹ dákun kíkà alukur'an ó rí tó pọ̀ ní mẹ́mẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ ní o tó bá ń ka alukur'ani tó bá mójútó kódà kọ́ ọ má rántí láti máa sọ pé ọlọ́run ọba ṣe báyìí fún mi ṣe báyìí fún mi kò sọ́dọ̀ àtọ́fẹ́ tọrọ tí ó sì ná alukur'ani. àdúrà rẹ yóò gbàjú tàwọn tí ń lọ sóòrù lọ yóò gbàjú tàwọn tí ń lọ sàlátù lọ yóò gbàjú tàwọn tí ń kó tẹ̀síwá akọ́run lọ kò sí zikiru ẹyọ kan báyìí téèyàn lè ṣe tó lè tóbi tó alukur'ani kẹyìn kò sí àṣírí kan bá ṣe ń ṣe wulẹ̀ kó tó kò lè tọrọ ọlọ́run sọ́lọ́n lọ sọ àṣírí ọ̀hún kalẹ̀ ẹ dákun nínú kẹtẹ ká mójútó ní mẹ́wàá gbẹ̀yìn yìí wọ́n ní kíkà alukur'ani dáadáa tó bá ti ń ka alukur'ani dáadáa àdúrà rẹ̀ ó gbà dáadáa bùkátà rẹ̀ ó bìyà dáadáa ọlọ́wọ́n bá lọ́mọ wá òun lọ́mọ wá òun lọ́mọ wá tán ẹ dákun ẹ já mójútó kíkà alukur'ani ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi tá à ń gbọ́ mi nílé lẹ́kọ̀ọ́ nínú nǹkan tó yẹ ká mójútó lẹ́nu bíi tí rọ̀mọdọ́nù kù sí òun ni kẹsàrọ́tù àdúà ká má jákàmọ̀ náà nítorí pé anábà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu huraira tó gbà wá ó ní salasatun àwọn nǹkan mẹ́ta kan bẹ látòrọ́dù àwọn èèyàn mẹ́ta kan bẹ àwọn ẹ̀ràn èèyàn mẹ́ta kan bẹ látòrọ́dù da'watuhum ẹnìkan kan náà wọn ò lè bẹ lọ́hùn kọ́ lọ́hùn má gbàdúrà rẹ̀ tó bá bẹ lọ́hùn ọlọ́hùn gbà. ìgbàtà anabi ọmọ dákọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ tọ́wọ́ dákọ ni ó ní ọsọ ìmù ẹni tí ń gbà wẹ̀ hátà yófùtìrọ̀ títí tí ó fi sinu tí ó fi sinu ní alẹ tó bẹ lọ́run lásìkò tí ń gbà wẹ̀ yẹn lọ́wọ́ wọ ọmọ kí tá a ní ó ní àwọn nǹkan tá à ń ṣe ìwọ ń ṣe kọwa wá gbà rẹ̀ kọ́ wá bẹ lọ́run kọ́ wá wò bọ́yọ́ lọ́run bó gbà òní gbà wàláhì ọgbà wàláhì ọgbà. ẹ nínú lásìkò yìí òun ní ní pé gbọdọ bẹ lọ́run ẹni tí ó pàápàá ní àsìkò àsìkò dáadáa yìí tí bá ń bẹ tọ́lá rẹ̀ ga dáadáa pẹ̀lú ọlọ́run gbogbo àdúrà rẹ̀ àdúrà rẹ̀ lórí ara rẹ̀ àdúrà rẹ̀ lórí àlàáfíà gbogbo ẹ̀ lọ́lọ́mọ bàbá tó la rẹ̀ gan gbà bákan náà anábà muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nu kejì ó ní wal ìmáàmù làádìlù ìmáàmù olórí ìlú ti ń ṣe déédéé tí ó jàǹbá tí ó kówó ìlú jẹ tí ó yà wọn mọ ìlú jẹ ọlọ́run ní tóun náà bá bẹ lọ́wọ́ ọlọ́run bọ́ gbàdúrà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam jàre ó ní bẹ́ẹ̀ náà ni tíyàn bá bo àwọn èèyàn sí tíyàn bá wọ́n àyàn lépè ọlọ́run ọba iṣẹ́ alábòsí o ọlọ́run ọba gbàdúrà ẹ̀yàn wọn lépè o yorùfáìwòhà lọ́ọ̀hù ọlọ́run máa ń kí lọ ni ẹ dákun àsìkò ibi tó kù sí nínú rọmọdọ́ọ̀nù yìí ẹ dákun ẹja lọ́hùn ẹja ọba wa kọ́ pọ̀ ká mójútó ṣíṣe àdúrà ní gbogbo ìgbà wàlọ́ọ̀hì tá a bá gbogbo ń tàn wáyọ̀ tì á lọ́wọ́ pàápàá jùlọ ṣe rí ọlẹ́kọ̀ọ́ tá a bá lo ẹ̀kọ́ rẹ̀ náà ní táwọn wa náà ní ti àlọ́wọ́ ọ̀kan náà ní kéèyàn máa ṣàdúrà kọ́mọ̀ wí pé ó ti pẹ́ jù kọ́lọ́run tó dẹ̀hùn lóhùn ọlọ́run ọba lọ́mọgbàtọ́ tí ìtọ́ ń fẹ́ kó lè bá jẹ́ orí ayé àti tọ̀run fún ọlọ́run ọba lọ́mọgbàtọ́ bọ́ ọmọ o anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba òní yé máa gbàdúrà ẹrú malam yastajil lópin ìgbà tí ọba ti máa kánjú ah mo wá bá anábì sallallahu alayhi wa sallam léèrè yìí kẹ́ bọ́ọ̀lù yẹn ṣe máa ń kánjú wọ́n ní kọ́ máa sọ wípé à mo ti bẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ọ̀gbàdúrà mi kọ́ máa wò pé ọ̀yá ní tí wọ́n fẹ́ kó tètè tẹ̀ ń lọ́wọ́ lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ yóò bá fàdúrà alẹ́ kọ́ bá ní ṣàdúrà mọ́ látara bẹ́ẹ̀ ní tí ń fàyò ní tẹ̀ lọ́wọ́ ṣé rí ká máa ṣe òròjú níbi àdúrà ara ọ̀nà tíṣẹ́ ìtọ́nù máa lò láti má jẹ́ kárí gbígbà àdúrà ká máa ṣàdúrà ká máa wò ẹ wà rí pé oníwà máa je jẹ ló wà máa wá káàkiri orúkọ ọlọ́run tó tóbi jù tó ń bá ti fa báyìí àjẹbí idán ìtọ́ bá jẹ́ bí idán bí idán náà ni ó ṣe wọ̀kùn hmm? nítorí ọba fẹ́ tọrọ tó fẹ́ jọ pẹ́ lọ́wọ́ rẹ̀ ó fara ṣiṣẹ́ fún wọn ní fara ṣiṣẹ́ fún òun ní pẹ́ lọ́wọ́ ẹni tíyàn bá ti lè ń ṣàdúà dákun tó bá ṣàdúà tó o sì fẹ́ kọ́ bọ́ gbà anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní máa mi mùsùlùmí kò sí mùsùlùmí kan yẹ́dẹ̀ allah azza wa jalla tí ó máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tó wá jẹ́ pé tí ń tọrọ ilé ìṣàfihàn ìsìnkú kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ kí ẹ jẹ́ kó ń bẹ lọ́run pọ̀ fẹ́ lọ fọ́lé ńlé ọlọ́mọjọ́wọ́ bà ọ́ irú àdúrà báwọn ọlọ́run bò ní gbà ọlọ́run ó wọlá ìjọba yọjọ́wọ́ bà ọ́ o wà lákòótí àtúrọ̀ ìmì tẹ́ẹ́pàdúrà ti ń ṣe kí ẹ jẹ́ pé ó fẹ́ jákun ẹbí ni àwọn ẹbí òun ọlọ́mọdé wọn mọ ibi tó ń wà mọ́ láéláé bùkátà wọn ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ́run pé kọ́lọ́run jẹ́ wọ́n lè máa tọrọ lọ́wọ́ rẹ kọ́ máa kẹwàá náà sí ni tó bá yẹ kí irú àdúrà bá ń lò ń gbà ọlọ́run bò ní gbà á ilà àtọ́wò lọ́hùn bíi ìṣẹ̀dá sàlááfì rẹ́sọ̀ọ̀lì anamisọ́lá rẹ wálé wọ́sọ́lá ní kí àdúrà mùsùlùmí ò lè ráre láéláé ó kéré yọ kan nọ mẹ́ta wọ́n bá bẹ́ẹ̀ lọ́n ìmọ̀ ayọ̀ ajílẹ̀ aláhu dá àwa tà inú kọ́lọ́run bọ́ kánjú fún ní ti ń fẹ́ bó ṣe lóun fẹ́ ń tètè ṣe fún níwàrà ṣe sá ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ wàyí máa ń yẹ dàkírọ̀ ha aláhùn fìlà àkàrà ọlọ́run ọba sì lè bá a fi pamọ́ dọ̀run kó fi ṣàgbéga fún wàyí máa ń yẹ sírífà ánìhùn mínà só ìnífà ha ó lè jẹ́ pé adó àti iṣu bóyá mọ́tò ti ń tọrọ bóyá pósí rẹ̀ ní tọrọ tí ò mọ̀ bóyá ilé ti ń tọrọ bóyá lápá tí ó wò lónà tí ò mọ̀ bóyá nǹkan mi ti ń tọrọ ti ń tọrọ ti ń tọrọ ọmọ tẹlomi ń tọrọ ọmọ àyèmọye ń tó wáyé tó mo ti gbẹ̀mí ẹ̀ àyèmọye táwọn èèyàn rò sí pé dáadáa tó ti dá burú fún wọn ẹlòmíì lóbìnrin mi títí tí kò ń lérí fi obìnrin ló padà kó hiv bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ìsàn àti ìnáyàn sọ́run ee níjọ́ mi èèyàn máa bẹ lọ́run yóò wá wọ pé tóun fi ọlọ́run bò òfin léun lọ́wọ́ tó sì jẹ́ kí aburú tí ọba ti bẹ̀ jáde lọ́lọ́run yàn prevent lọ́lọ́run bá yàn prevent ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ ká lo àsìkò yìí láti máa bẹ lọ́run dáadáa ẹ jẹ́ ká lo àsìkò yìí láti máa bẹ lọ́run dáadáa ẹ jẹ́ ká lo àsìkò yìí láti dọ́lọ́pọ̀ bọba tó láre gamọ̀ ẹ dákun nínú tó yẹ ká mójútó nínú mẹ́wàá gbẹ̀yìn yìí òun ni tàhárí Laylatul Qadri ẹjá sojú kòkòrò bó láṣẹ rí Laylatul Qadri ká tuntun sọ fúnra wa ẹjá gbìyànjú anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní máa ń kí àná mú tàhárí yìí ha ẹni tí ń bá ń wá òru kádàrá orúkọ gbogbo fẹ́lẹ́ yàtọ̀ àárọ̀ ha nínú làásìrì àwọn àkèrè kọ́ wá sí mẹ́wàá gbẹ̀yìn ni ẹ dákun ẹjá gbìyànjú ọlọ́run tiẹ̀ tó bá wa ṣe àwọn ìjọba ti ní káwọn èèyàn máa pé jọ kò sẹ́nìkan tí ó da tí ó pàtẹ rẹ̀ látòdò kọ́ dírí ilẹ̀ ní ìsìn tí ó ní káwọn èèyàn máa gbápò òwe bẹ́ẹ̀ nìkan bá gbápò òwe wá fún láfò àpò òwe rẹ̀ padà kò síbi tá a ti kó jọ ọlọ́run sìn ìwọ gangan ni kó mójútó ra rẹ wàlọ́ọ̀yì tó bá mójútó ra rẹ tó lò dáadáa tó wà ọlọ́run bó jẹ́ rí bó la ṣe làwọ̀ wàláyà ní ìdìrànwọ́ láwọ́ ara wa lásìkò tá a wà yìí pàápàá jùlọ àsìkò tí wọ́n ti kálukú mẹ́lẹ̀ tí ò ṣiṣẹ́ látijọ́ wọn ti ní a máa gbélé ebi ní pẹ̀lú mi ní pa gbogbo fámìlì rẹ̀ ẹ dákun ẹja làwọ́ síra wa bá a bá ti ń ṣe àánú dandan ní kára àánú gbà anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ar-rahimuna àwọn tí bá máa ń ṣe àánú àwọn ẹ̀dọ́ ọlọ́run tí máa ń kẹ́ yarhamuhumur rahman ọlọ́run ọba oníkẹ́ kíkẹ́ rẹ̀ kárí ayé kárí gbogbo ọ̀hún ọlọ́run kí àwọn náà ọlọ́run anabi sallallahu alaihi wa sallam ní irhamu ẹ máa kí àwọn tí ń bẹ lórí ilẹ̀ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run sama ọlọ́run ọba tí ń bẹ ń náà àwọn ẹ̀dọ́ lóbìnrin ìtẹ́ ẹnìkan fún wa aṣẹ́wó ni aṣẹ́wó ni mímbà gọ́yà àbáni Israeli nínú àwọn aṣẹ́wó ọmọ iṣẹ́ ẹ̀nàbì ní màá ṣe iṣẹ́ aṣẹ́wó iṣẹ́ tó lọ ń bínú sí òní ṣe ṣùgbọ́n ó ṣe dáadáa kan ọlọ́run sì torí dáadáa tó ṣe yẹn ọlọ́run sì fi sàlìjẹ́ náà kí ni dáadáa ọ̀hún orí ajá ajá common ajá mùsùlùmí ìdájá gbogbo alamọ̀ pé ajá ẹranko tí ò ṣe ni bọ̀ kì í ṣe kí mùsùlùmí ò lè lájà o ká má sì mí gbọ́ yìí ó wá rí ajá tó gbẹ̀ngbẹ̀ ògbẹ́ yẹn wá gbé ajá ní débi wípé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ó fẹ́ lè máa jẹyẹ pẹ̀ tútù ó fẹ́ lè máa láyè pẹ̀ tútù ògbẹ́ ló gbẹ kínní tó bá mi ní lọ bu omi fún fún lómi mu ajá yìí sì gbádùn kò sì kú mọ́ ọlọ́run bá ní gbogbo aburú zina tó ti ṣe gbogbo kínní ẹ̀dọ́ ọlọ́run ni mo ṣàforí gbogbo ẹ̀ fún ọlọ́run ti fi sálì jẹ́ náà kéèyàn ẹ dákun àsìkò tá a wà yìí ẹja làwọ ẹja máa tọrẹ ẹja máa fúnra wa ní nǹkan ìwọ náà bó bá ṣe ráìsì lóní fún yàn bó bá ṣe dàbínú lóní fún yàn bó bá ṣe ọ̀gẹ̀dẹ̀ lóní fún yàn bó bá ṣe ẹ̀wà lóní fún yàn ìwọ̀n bá ń tọ́lọ̀ bá fún ọ náà ìwọ náà tọrọ nú ẹ̀ tọrẹ nú ẹ̀ torí ọlọ́run bọ̀ bá tọ́lá rẹ̀ kò ní fi gbogbo wálẹ̀ àní anábà muhammad sallallahu alayhi wa sallam kí á na àjẹwádà náà sí kò sẹ́ni tó láwọ́ tá anábà muhammad sallallahu alayhi wa sallam anábì láwọ́ púpọ̀ wàkíánà ajẹ́wàdà máa yà kó nu fi Ramadan ìgbà tá ànábì wa lawọ́ jù tí máa náwó jù tí máa bá àwọn èèyàn ní nǹkan jù ní oṣù Ramadan ni o pàápàá jùlọ nígbà tí àáfàá rẹ̀ bá wà ń bá tí wà ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní tí yẹn bá fẹ́ fi lílawọ́ ànábì wé nǹkan kan ó lá ànábì lawọ́ jàtẹ́gùn lọ ẹ̀dá kùtà ní bẹ́ẹ̀ láyé tàtẹ́gùn ọ̀fẹ́ sí bátẹ́gùn ṣe tóun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lawọ́ jùlọ ẹ̀dá kan ẹjá gbìyànjú nínú nǹkan tó yẹ ká mójútó inú oṣù Ramadan sàárà ṣíṣe jíde bí pọ̀ ẹ dákun nínú tó wá ya mójútó ẹ̀yàn ọmọ ìyá mi oníkẹ́ ẹjá túbà o gbogbo ọ̀nà tí kálukú wa ń gbà ṣe lọ ẹjá túbà ń bẹ̀ tọ́ ọ bá túbà ló fi dáadáa gbà o ẹjá lọmọ wípé èèyàn ní wálé ayé yìí kò sọ́gbọ́n tó fẹ́ dá sí yókù òǹjọ kan kò wá sí bẹ́sẹ̀ rẹ̀ ṣe lè tóbi tó tọ́ ọ túbà ọlọ́run bó forí jìn ọ́ oṣù rọmọdọ́nù oṣù àánú ni tó o bá tọrọ àánú ọlọ́run bọ́ ọba tó la rẹ̀ gà ń bẹ̀ ó rí ẹ dákun nínú nǹkan tó yẹ ká mójútó nínú oṣù yìí tá a fi gbẹ̀yìn òní pé ká má ya òròjú níbi ìṣiṣẹ́ lọ́run má ya òròjú ṣé rí ara ìlànà ṣèǹtọ́ọ̀nù èṣù tí fi mú ẹ̀dọ́ ọlọ́run ọba òní kó jẹ́ òròjú yóò máa rojú níbi gbogbo nǹkan tó bá dáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí pé bó o ṣe fẹ́ jí lóru òní kẹ́kẹ́ nígbà tó fẹ́ jẹ́ ọkàn tó rẹ̀ ọ ni ògbẹ́jọ́ ń sun padà lọ́ọ̀ bá lè kírun mọ́ láti jọ tá àwẹ̀ ti bẹ̀rẹ̀ torí pa àkásámú mọ́ṣáláṣí ẹlòmíì ọ̀kásámú dò ní ṣẹ̀tọ́ọ̀nù ni o èṣù ni o bọ́ ọ bá ti fẹ́ sùn báyìí ni ó ti lọ nǹkan sí ọ létí wípé máa sùn lọ ọtí lè mọ́ ẹlòmíì tó ń sùn tó ń bá sùn bá la ilaha illallah ẹjẹ ń fún ẹjẹ ẹjẹ sáré fún àǹtà kékeré kan bẹ̀ yẹn tá a fi mọ̀ wípé tá a bá fẹ́ bọ́ lọ́wọ́ ṣàìtọ́ọ̀nù tọ́lọ́ ní ká máa ṣe ẹnìkan láyé Abu rahimahullahu ta'ala ọ̀sán kanu ó wá wá nǹkan yìí títí títí kò rí ó wá títí títí kò rí bí èèyàn ṣe wá lọ ọmọ báwọn àfáàrùn ọba wa ènìyàn bá wá bá bu hanifa rahimahullahu ta'ala ọlọ́mọba aká bu hanifa ọlọ́ bu hanifa mú mọ́ sọ́n kanu nǹkan tí mo sì sọ ní lágbára dákun bọ́ọ̀ ni wọ́n ti rí ẹ̀yà àwọn àfáà dáadáa nu wọ́n bá fa àwọn àfáà yé ìsìn wọ́n ní ọyá tẹ́wọ́ wọ́n wá fọ́ ọ́ra lọ́wọ́ wọ́n ní ìbáyìí lọ́wọ́ àwọn jìbìtì bí wọn àbá fọwọ́ra lọ́wọ́ wọn lè ní ó mú tẹ̀sùbá bí wọn ṣe ṣèyàn wọn lè gbé yèèpẹ̀ jáde wọn láwọn tẹ yèèpẹ̀ nítòsọnù inú yèèpẹ̀ wọn ti fẹ́ rí sí wọn ará tọ́ ìfún ìgbà kékeré ni ọlọ́wọ́n sànù ọlọ́mọdé àsọnù. ẹlòmíì tí ni. kó lè sọ bí ó ṣe rí nǹkan tó sọnù fún tábù sọnù àbá tó bá ti dòru òní rípọ̀ yan náfìlà tó bá ti yan náfìlà ọbẹ̀ lọ ó rí ẹni ó dùn ó wòye pé mo ní mò ń wá nǹkan ìrún lóní lọ máa kí ṣé wọn lọ máa gbé nkírun tẹ́lẹ̀ ni nítorí náà retí ni táwọn èèyàn wá máa retí lọ́dọ̀ tí yín náà yín àfa àbú ni a máa retí lọ́dọ̀ yín tí ẹ fi ń gbá wọn lójú tẹ́ni wọn dàníyàn wọn ò wá lè dàníyàn lásán àfi kán dàníyàn sówó torí ọlọ́run àwọn ẹ̀yà ni wọ́n mọ wá owó yìí náà ni ẹ wá lè ṣe nǹkan kan fáwọn èèyàn látara bí àwọn èèyàn wá ń pò nú ẹ̀sìn wọn á ní táwọn bá lọ ọ̀dọ̀ àwọn tí ì ṣe mùsùlùmí ọ̀fẹ́ ni wọ́n ń fáwọn ní nǹkan wọ́n tún bún àwọn lọ́wọ́ wọ́n tún ṣe nǹkan fáwọn wọ́n lọ́fẹ̀ẹ́ ní ìgbàlà ìgbàlà ti yín àfi towó towó ẹ sì torí rẹ̀ sì ń ba ìsìláàmù lójú jẹ ẹ sì ń lé ọ̀pọ̀lọpọ̀ yàn kó ní ẹ̀sìn ọlọ ee bó la túbọ̀ tán yóò ṣe rí ee bẹ́ẹ̀ bá túbọ̀ tán àbá nífà rẹ ìnú ló ní ọlọ́mọ ké o láyà anábì sallallahu alaihi wa sallam kọ́ mọ́ bá èèyàn wá bá anábì tó ní ojú òun fọ́ òun fẹ́ kójú òun ọ̀la ẹnẹ́bí sọ́lá alẹ́ wa lọ́sàn pé ṣe sùúrù bó bá ṣe sùúrù ojú rẹ̀ ọ̀la ẹni tó bá ṣe sùúrù jàre ọlọ́run bó fàlìjọ́ náà ṣẹ̀san fún ọ ó ní ìṣe sùúrù mo fẹ́ jẹ́ ọ̀la ni wàláyà anábì kọ́ ládùn àti ó ṣe ó sì ní ọlọ́ yan náfìlà irun lànàbì náà ní kọ́ lọ kí wàláyà ó kí irun ó sì ṣàdúrà ọlọ́run sì lójú rẹ̀ ọ̀la níbo lẹ́yìn ti wá rí tí níbo làá fà ṣe dọlọ́sàn níbo ló ti dolóòsà níbo ló ti do ní nǹkan míì ah ọlọ́run ìlà túbọ̀ tán ọ̀pọ̀lọpọ̀ òfin dáa gbogbo tí wọ́n fàárọ̀ kó jọ gbígbẹ ń ahoro ni tí fi sáàfà náà mọ́ wọn ọlọ́run bọ́ sànù wa bàbá ànífà ní ọlọ́run máa kírun ìbọn bá lọ kírun ó rì lẹ́nu ìwà wò pé ah, ó bínú pò lọ́dọ̀ àbọ̀ ànífà tóyìn tábọ̀ ànífà sọ fún kò dùn mánú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọwọ́ á wà nǹkan yìí títí títí gbogbo ibi tó lóun lè kò rí náà ó sì jẹ́ nǹkan tí lọ́wọ́ àwòye pé ìgbà tó wá wá kínní ìta àkùrẹ́ sí ènìyàn ń lo ìmọ̀ràn àbúrò ànífà báyìí hmm? ó ni máa jí kírun bóyá kí n kú kírun lóru òní bóyá yín bá jírun kírun ń rí hmm. ló bá dìde lálẹ́ ẹjọ́ lóru ẹjọ́ ó bá bọ́ ó ló wa náà ṣe ní ń wà a ntọ nwa o rí ọdún yìí lórí lágbára ọlọ ọlọ́run bó ṣe fún ọ ṣùgbọ́n tó mójútó ni mò ń sọ nítàbọ̀ ànífà dá ìlèmí náà náà irun ni ó mójútó jí lóru ọmọ ọba má sáré má lórí òkè má lórí òkè tòru má má oníkíní má wọn kàn máa bí abùkátà lára rẹ àwọn náà ibo létí à ń kó orí mọ́tò tí wọ́n ń lò

ó wá dàárọ̀ ọjọ́ kejì ó wá fẹ́ lọ yin Abu Hanifa yìí pé ah, àáfàá ni ọlọ́ọ̀tọ̀ torí pé gbogbo ọgbọ́n téèyàn máa já tí fèrè ti ń wá mọ dáhùn orí àfìgbà tí mo lo ń tọ́ sọ ó wá dọ́dọ̀ Abu Hanifa lọ́ba Hanifa ń jẹ́ òní tí mo wá bọ́ ọ tọ́ sọ̀rọ̀ kí n báyìí báyìí ní í ṣe kò dùn mọ́ mi ní ìfìdùnnú kúrò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wá ní ṣe náà irun náà mo lọ dìde tí mo fi rí tí mo fi ṣùgbọ́n mo ṣe bẹ̀rẹ̀ irun báyìí ní ìtí ìrókù tó ti sọ sí mi lẹ́mìí kiri báyìí ni ó wà mo bá gbàbẹ̀ lọ mo sì rí ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ṣe báyìí mo yà lọ sùn ní àbúrò ànífà ní ìdí tí mo fi ní ọ lọ ṣe náà nù mo mọ̀ pé ṣàyítọ́ ọ̀nà ò ní fẹ́ ju kírun lóru èyí fi wá lé ọ kúrò níbi lóru òun náà ni pé ń wá láti ẹjọ́ mọ̀ pé ti rí kò sí pẹ̀lú rùn mọ́ ìdí tí mo fi mi gbogbo ń dáadáa ọlọ́wọ́n tẹ̀ rọmọdọ́ọ̀nù eléyìí kò ní bá a dágbére ẹ dákun ẹni al-Adawi àwọn tí wọ́n sọ nígbà wọ́n ètò yìí ẹrú ọ̀sìn ọlọ́run ọba kan láti ìlú Ẹdẹ ni gbogbo táwọn náà fẹ́ àti tí wọ́n fẹ́ ọlọ́run làwọn bẹ̀ tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe fún un asalaamualeykum wa rahmatulah.